إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله عباد الله وتبرز في هذا المجتمع آيانا علمات من السلوك والعادات واللباس والمناسبات بعيدة عن عقيدتنا كما يحدث باحتفالات مختلفة وما هذا إلا بسبب الجهل وتجاهل والغفلة والتغافل عن حقيقة هذا الدين فالمسلم عباد الله شخصية متميزة ميزأ الله بها عن الناس فهو صاحب العقيدة يؤمن بالله وملائكته وكتبه ورسله وباليوم الآخر وبالقدر خيره وشره ينطلق المسلم في نظرته إلى الحياة على أساس هذا الإيمان وعلى هذا تكون حياته وتسير أموره بحضور لقول سبحانه وتعالى ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم عنيفا واتخذ الله إبراهيم خليلا عباد الله جاء الإسلام دينا كاملا ونظاما شاملا هوى من الأقاهل أحصوها وأسلامها ومن العادات أيسرها ومن الأخلاق أذكاها وأشرفها كتب الله ب... كتب... كتب الله بقاءهم وضمن حصه وجعله صالحا لكل, لكل زمان ومكان عباد الله ومن مميزات شخصية المسلمة أن المسلم يدرك غاية وجوده وهي تحقيق وهي تحقيق العبودية لله سبحانه وتعالى قال سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون ويدور حياة ويدور عبادته وشؤون آياته كلها على هذه الغاية قال سبحانه وتعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ومن, ومن مميزات شخصية المسلمة أن المسلم ذو أخلاق سليمة يربط الالتزام بها بعقيدته وإيمانه لا مصلحة دنيوية مقتدية بذلك كله بقدوته الأولى محمد بن عبد الله صلى الله عليه وسلم الذي أثنى الله عليه بقوله سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم وقال سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أدعوك الله ربا عليكم في الله أولي أجل جمع الله kuma bá anẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ wa lónìí nínú kútbà tẹ̀mẹ́yẹ́sùn muslim òun ni ká lọ mọ̀ pé àwọn adájẹ́ mùsùlùmí ayàtọ̀ fáwọn tí ò fi ṣe mùsùlùmí àjọ ń gbáyé kan náà ni àjọ ń lò sí àwùjọ kan náà ni a máa yàtọ̀ síra wa àwọn tá a jẹ́ mùsùlùmí tá ń gbé àwùjọ tá bára wa yìí agbọ́dọ̀ ma tó gbogbo àwọn tá a jọ ń gbé pọ̀ tí wọ́n èkí ń ṣe mùsùlùmí kèé ṣe gbogbo tó bá kìbọn láàlẹ́ ìbọnú àwa yàtọ̀ sí wọn kìí gbogbo tó máa ń wù ní wà lára náà ní a ah, ṣèrí kí ó sẹ́kún náà bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ nítorí ti wa bá ti máa lò ìṣẹ̀lẹ̀ wa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣọ́ra wa láti tó ń gá ìlú wa wọ́n lè kùrán àti súnnà annabi muhammad sallallahu alaihi wasallam kun ad-dunya sitru lil mu'min wa jannatu lil kafir annabi ní ẹ̀rí ayé tá ń gbé yìí àwọn tá ń gbé bẹ́ pọ̀ léèyàn ẹni tí ó kí ń ṣe mùsùlùmí náà gbélé ayé anábi sallallahu alaihi wasallam anábi wá fẹ́ júwe ipò tí bí mùsùlùmí ó ṣe máa rí wáyé kò yàtọ̀ sí kẹrẹ yóò ṣe máa ló tí ẹ̀ anábi ni àdúnìyà ẹ̀rí ayé tàjọ́ ń lò yìí síjìnà lè mọ́kùnrin bí ẹ̀wọ̀n ló jẹ́ fún mùsùlùmí bí ẹ bá ní ìmánì ilé ayé rẹ̀ bí ó ti máa lò bẹ́ẹ̀ tó ní bẹ́ẹ̀ tó wà lẹ́wọ̀n rẹ̀ kìí ṣe bí ara ò ní òun níbo wọ́n ti jọra wọn ẹni tó bá wà ní ẹ̀wọ̀n ara máa ní òun kò wá túnmọ̀ pé ara máa ní mìí ní láyé ibi tó ti jọra wọn níbi àfiwé ẹni tó wà lẹ́wọ̀n kò sí bó ṣe nípò tó wọ́n máa dìkẹ́ dìbọn ni ẹwọ dàǹsúkí bó ti lágbára tó nàìjíríà yìí nígbàtí bàbá rẹ̀ kú kò lè sọ fún ẹ pé bàbá rẹ̀ ti kú mo fẹ́ lọ bí ó ti sí tí mo bá kú ní ààyè kò lè lọ bí n bá kọjí láàárọ̀ nǹkan máa ń ka ní ti fàná tẹ̀wọ̀n rí bẹ́ẹ̀ bí n bá kọ́kọ́ jí láàárọ̀ nǹkan sáré mẹ́lì méjì náà ẹ fún mi láàyè ẹ̀wọ̀n rí bẹ́ẹ̀ bí n bá kọ́ láàárọ̀ nǹkan gbóná ni máa mú bí tíì bí ẹ̀kọ́ ní tí máa múnú tẹ̀wọ̀n rí bẹ́ẹ̀ ẹni tó wà lẹ́wọ̀n àsìkò tí ó nara wọ́n fún ni àsìkò tí ó ṣe fàájì wọ́n fún ni àsìkò oorun wọ́n fún ni wọ́n ń dìkẹ́tì pẹ́ tó wà lẹ́wọ̀n ni àwátá jẹ́ mùsùlùmí wọ́n dìkẹ́tì fáwọn aláyé bàbá fẹ́ ṣe yìí báwo láti ṣe kí la gbọ́dọ̀ jẹ bàbá jẹ yìí báwo láti jẹ gbogbo tẹ́lọ́kọ́ wa ọwọ́ àwọn náà lọ́wọ́ méjèèjì kọ́dà pé yẹ bá mú sí ní lọ́wọ́ pé ẹ̀kàtẹ̀ lọ́wọ́ tàbí gbẹ̀kẹ̀ pé yẹ bá mú sí ní lọ́wọ́ tó kò pọ́rọ̀ fi sí sọ́wọ́ sí kó fi jẹun èyí sáńgbọ́gbà torí pé ọwọ́ tàà fi ń jẹun o tó kí ọwọ́ òsì ó jẹ ọwọ́ tàà fi ń sí ẹ̀gbẹ́ ni wọ́n ni kán fi ní káwọn fi jẹun bí ẹ bá mú sí ní lọ́wọ́ kò gbọ́dọ̀ fi ọwọ́ òsì jẹ pẹ̀lú síbí náà ilé ìjábọ̀ pé ìgbà tí sinamu ń sàlàyé in tó tóbi jù bá ń lọ islam gbọ́nà sàlàyé afàlẹ́jì al-musulmi kalmujerimin ma lákúté fatahun ṣe ẹ̀rọ pé ẹfẹ́ fi múmi ní ẹni tó gbọ́nà ọba gbọ́ láyé àtẹni tí ò jọra wọn ẹni tó jẹ́gẹ́fẹ̀ rí àwọn méjèèjì ẹgbẹ́ wọn ní mùsùlùmí tó máa ronú bẹ́ẹ̀ ìrònú ọ̀dá fún ọlọ́run bá gẹ́ ń sọ́nù pàhálìkẹ́rì ó láàrẹ fi múmi ẹnkó jẹ́ múmi ní àti káàbìrí ẹn tí òtútọ́ lọ́wọ́ bá àwọn méjì olè jọ́ra wọn láyé nísẹ̀mí torí pé wọ́n nílànà tó máa pọ̀ alhamdulillah àtàjẹ́ mùsùlùmí àti gbẹ́fọ́ lọ́wọ́ bá tó bọ́ wá rí a bá wà òjò tó wà fara wáyìí wọ́n ti dá imí ẹran àti mẹ́ẹ̀sìn ó ti tàpọ̀ mọ́ra wọn àwọn tí wọ́n ní ẹ̀sìn àwọn tọ́nà ní asá fún gbogbo ọ̀nà ni wọ́n ti là láti kó bá àtàjẹ́ mùsùn lónìí àwọn àbàlọ́kànjẹ́ ẹkùn ara wọn tí wọ́n ń pèrà wọn láàfáà nínú mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n dúró déédéé tí wọ́n fẹ́ tọ́ àwọn mùsùlùmí náà wọ́n láì àbí wọ́n wà rí àwọn mùsùlùmí àwọn tó fẹ́ tọ́sọ́nà fún àwọn mùsùlùmí wà ní gẹ́gẹ́ aláṣẹ wọ́n máa sọ wọ́n lókọ púpọ̀ láwùjọ káwùjọ lè bá kó ni àwọn tó ní kóbilé àwọn tó ní ká wọ́n sọ́sọ́ lọ́pàá lẹ́lì bí ẹ̀ nye fọ́jú mú ó fọ́ ti tààmù tàbáwà ìjọ yìí bá sọ́ra àtà jẹ́ mùsùlùmí wallahi alazim tàà bá fúra a sì máa sẹ̀mí bí gẹ̀gẹ̀rẹ̀ tí bá dẹ́ta nísìn ẹ̀rẹ́ lómi jọ jímọ̀ gan lẹ́tọ̀ àwọn pẹ̀lá sísá lágbájá àti mùsùlùmí ní ìjọ jímọ̀ rẹ̀ fún lómi mùsùlùmí ní kí ló sì yára fi dáríwá iná ní ìrọjúmọ̀ náà ó bá fi kọ lérí wọ́n ti sọ ìsìláàmù wa èyí tó jẹ́ ìsìláàmù wọ́n jẹ́ rí gẹ́gẹ́ bí àjòjì nígbà tí wọ́n mọ̀ mùsùlùmí sí ni pé ìjọ jímọ̀ lẹ́wàá mọ̀ pé àti sísà alágbájá fún níjọ́ jímọ̀ lẹ́mọ̀ pé brọ́dà mi náà mùsùlùmí ni ìyá sinẹ́bù ní máa ń wọ̀ yóò yóò dí bá ilẹ̀ jọmọ́ gbogbo ọ̀nà táà fi máa ń sẹ̀rẹ̀ pátá ìsìláàmù ńlá na fún wa mẹ́ torípàwà táà jẹ́ mùsùlùmí a ní àwọn ìwà tiwa tí ìsìláàmù ní a máa wù táà fi máa pé mùsùlùmí lẹ́yìn ọlọ́run fẹ́ ṣe yàtọ̀ láàrin wa eléyìí bá ti rí yẹ́mù mùsùlùmí ni tẹ bá ti rẹ̀ lọ́pẹ́ pèpè ní ló bí wá sọ àwọn kankan bá ṣe níbi ìmúra gan Ànábì sallallahu alaihi wasallam wal izaratul muslim ila ansafi saqayn ó ní gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí ọkùnrin pátá Ànábì fẹ́ sí yàtọ̀ láàrin rẹ̀ ìwọ mùsùlùmí ọkùnrin

ibi tí àfá mi kórìrà dé tó bá rí àwọn ọmọ kéhù rẹ̀ tí ó múra bẹ́ẹ̀ yóò ní síwọ́nà ti gbọ́wọ́ ni sọ́ọ̀tí wọn mọ́sájí Fátímà ni kí ló dé tí máa rí ìsáàdì mọ́sájí Fátímà ni èyàn múra bá nẹ́bí ni ó múra èyàn múra bá nẹ́bí fi júwe mùmí ní ọkùnrin ní ìzárọ́tul muslim ìlà àwọn sọ́ọ̀fì sàkọ̀yìn bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí ọkùnrin gbogbo tó bá wà pátá ìdájí ojú gbogbo lọ́gbọ̀lọ́dé

Ànábì ní fàdà haraj ẹwùn káwò Ànábì ní kò sí ẹ̀ṣẹ̀ ma bayna al-ka'bayn kò sí ẹ̀ṣẹ̀ fún ẹ tó bá jẹ́ sí pé aṣọ tó mọ́ wọ́ láàrin kókósẹ̀ ló wà Ànábì ní kò sẹ́ṣẹ̀ fún àmọ́ sáàbí dáwọn ẹ̀fẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí o ibi tó yẹ kí ṣòkòtò rí ó dé ẹ̀wù tó ọwọ̀ ibi tó yẹ kó dé ìjàjò dúgbò ni Ànábì wá ní tó bá bọ́ sálẹ̀ fẹ́ tó bá bọ́ lọ́lẹ̀ bí ẹ̀kọ́ Ànábì lọ lẹ́sẹ̀ tó bá ẹgbẹ́ bó ṣe lọlẹ̀ ó lọlẹ̀ bá ẹgbẹ́ wá pé ó wá dé bí ìdajì kókósẹ̀ ọ̀sánà kókósẹ̀ rẹ̀ ọkàn ìdajì rẹ̀ gẹ́gẹ́ Ànábì wá asfal minal ka'bayn minal izar tinna bá bá ban annabi lè sọ pé bọ́bá sí ẹgbẹ́ yọwọ́ náà àfẹ́sẹ́ àbáyé náà sọ pé àbáyé náà ọkọ̀ ní wọn náà àwọn náà rọ́bá annabi ní bí aṣọ tó bá wá wọ́ tó bá lọ fọ́ sí sáàlẹ̀ kókósẹ̀ pẹ́rẹ́ annabi náà wọn náà ìwà máa bèèrè pé ṣòkòtò lásán bẹ́ẹ̀ bá bèèrè bẹ́ẹ̀ bá ń jẹ́ àti Muhammad tí àwọn òṣìṣẹ́ máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọba bí ọlẹ́rìn ó sẹ̀ because wọn ò kí ń pé authority àlẹ́bà Muhammad èyàn lè di káàkì nítorí ẹ̀ bá àṣẹ lè máa pé authority ọ̀nà pé kí ló nígbà tẹ̀wà wọná tó lè wallahi alazim èyàn lè wọná ọlọ́run ọba ní ìtorí pé sọ̀tọ̀ rẹ̀ padà kó sẹ́ kọ́dà bọ́n kí òjú bẹ́ẹ̀ lọ ọdún tó kàn sẹ́ni

lẹ́yìn àwọn tánà alábàjọ́ àmàlìsẹ́nà ni àwọn ìmàtíọ̀ síta ẹwọ nísìn musulmi agbọ́rọ̀ yàtọ̀ tàbí kọ́kọ́ rí musulmi dákùnkọ́ ah musulmi rẹ̀ tí sọ̀kọ̀tọ̀ ẹgbọ́n ọgbọ̀rọ̀ ọ̀sán ọgbọ̀rọ̀ anẹ́bì ni ẹ yàtọ̀ sí yẹ̀húdí àti nàṣọ́rá ẹ yàtọ̀ sí wọn bọ́lẹ̀ sí yàtọ̀ àwọn yẹ̀húdí àwọn a máa fi rọgbọ̀nlẹ̀ yóò pọ̀ wọ́n wà múrùn wọn wọ́n wà fàyí mọ̀dán anẹ́bì ni ẹ mọ́jọ wọn láíláí àṣẹ látọ̀dọ̀ anẹ́bà mú yí ẹ fa ẹkàn máa mú díẹ̀ kó mẹ́rin ẹwọ́n láwọn náà sọ́rọ̀ àwọn máa ń fa irun gan tí wọ́n ní ẹgbọ́n fánú gan ní àwọn wà fi irun múlẹ̀ òun wà fún sàràsàrà bí tabatulọ́kọ́lì ẹ̀yẹ mọ́ sí bẹ́ẹ̀ ẹwà níbi ti sẹpẹ́tì wa so ìyàtọ̀ nìyẹn tàbá ti rí pé ìtàwọn pé mùsùlùmí dáadáa lẹ́rin yìí níbi ìṣẹ́ sí

sí ò sí sẹ́nẹ̀tì tàbílìgì ní bọ̀tẹ̀ yíò fi rúgbà ẹ̀ ẹ̀ẹ̀gbẹ́ sí tó pọ̀ ó ní mo ti rí àdíìsì tó fi yánà ti sokoto àmìnà ti rí àdíìsì tó fi yánà ti rúgbà ma wá àti ọpàdà rí nítorí ọba mọ́kéwú ọpàdà mọ̀ pé amúrù ni anẹ́bì sọ khaliful yahudu wan nasara hafuliyya amúrù ni wal amúrù yabtadi al-wujuh tó bá pàṣẹ fún yàn tí àmì bá pàṣẹ fún yàn tí ọlọ́ọ̀dọ́ bá pàṣẹ fún yàn ọgbà òun náà láti àwọn méjì àṣẹ tó bá pọ́ àtànẹ́bì tó bá mi léyàpá rẹ̀ ọ lè jìyà torí ẹ̀ ọlọ́ọ̀ni ọmọ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì wà fi wá rí lẹ́yìn ìsáànà amúrù ni tó bá ṣe dáadáa só méjì ọ lè jìyà torí ẹ̀ nítorí ọya pàmúrù ọlọ́ọ̀ba so bẹ́ẹ̀ náà lámúrù fún ọgbẹ̀jẹ̀mọ́ mùsùlùmí dandan ní kọ́ ní ọgbà kèèsì àwọn alùsùnà lè kan ní ọgbà so alùsùnà kà jẹ́ nìkan tó jẹ́ pé gbogbo sẹ̀mí ayé wọn bánàbí ti jú ẹ̀ bọ́nà ti jú ẹ̀ gbogbo sẹ̀mí ayé wọn a jẹun wọn a mú wọn a lọ pẹ̀lú èèyàn wọn bí islamu ti wá ní bí bá ti fẹ́ ti gbogbo mùsùlùmí orínú eléyìn inú wa rí bí àwọn

ọ̀rọ̀ láàrin ọ̀tún afárúgbà láwà ní ò sínú ìyàtọ̀ tààlé tí mọ́ mùsùlùmí àti káfìrí tó nígbà tí wọ́n bá gbé láwà ní sí ẹnìkan lé nínú àwọn ẹni tí wọ́n gọ́fúnà kan lọ nílò ọ̀kan báyìí wọ́n sì àlọ́gbé láwà léré àwọn afá wọn bínú ẹ̀ẹ́sẹ́ wọn bínú bò sí láwà ní pẹ́ bí tààlé tí mọ́ mùsùlùmí àti káfìrí ọlá kójú wá dúdú bí ẹ̀sìn kò sí ọlá jù fún aláwùjọ ìlófà bọ́lá jù bá wà ní láwà ní ò sí nǹkan táà máa fi sí yàtọ̀ láàrin muslim àti káfìrí tó kí láwà ní kò sí ẹ̀rí kó wà nínú aṣọ ẹ̀sìn àdá oye tàbàbí a ń bá ojú mẹ́ẹ̀ẹ́ tẹ́gbí ní sí yẹ lórí ojú àti ìgbọ́ eh <laughs> wọ́n gbé wá bẹ́ẹ̀ wọ́n gbé wá bẹ́ẹ̀ but láwùjọ tí a sọ di ní ẹbá jẹ́ àrẹ́sì yìí ẹ́ àwọn àfájì kìtàlélé kọlọ̀kú sàmànà wa so musulmi agbọ́dọ̀ yàtọ̀ níbi libas níbi hálà wa àwọn sọ ìṣesí wa kọ́dà níbi ìrìn wà ìbádọ̀ rahman alladhina yamshuna ala al-ardi awna mùsùlùmí tàbà máa rìn ó ní bá ti máa rìn kẹ ìsìlámù gbé wá kéèkọ́ máa rìn bí ẹni tí yóò dàbẹ̀rú àwọn afáàtẹ́ bẹ́ntà tó ti láyé ah, ah, a máa rìn báwọn bẹ́nu bá sí ẹ̀bá ìjọ́ sọ ni wọ́n wá tó wọ́n máa pariwo la ilaha illallah yóò àṣìkò báyìí táwọn lẹ́lẹ́yìn wà ìbábò rahman alẹ́dínà yamshuna ala al-ardi hauna pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n kọjá ládùgbò wọn náà kọjá obìnrin mùsùlùmí tàbá ti rí ọ kò nídi ká mọ́ wájú fọmọ jù ya ẹgbẹ́ sí mùsùlùmí lónìí àwọn tàà jẹ́ mùsùlùmí àwa láńdì sáyẹ̀ ẹ̀sìn wa fúnra wa ààbí kalẹ̀ bọ́nà sí ìlúmọ́lìsì o fi tí máa lọ ìjábù tó dé bí tó dé rí ọrùn yà iná ìjábù lẹ́lẹ̀ pè èyí tó dé bí kún yà iná ìjábù lẹ́pẹ̀ ẹ̀yẹ jì sáyẹ̀ fúnra yín èyí tọ́nà wá ní ẹlò ó tún jù rẹ̀ fún yín kìmá láti sàlẹ̀ dókè láti sàlẹ̀ alátòkè désàlẹ̀ ni kọ́dá Ànábì sallallahu alaihi wasallam ó ní kó kalẹ̀ débi pé in tí ó sẹ́kù lẹ́lẹ́ kó tó ìdán eh yóò tó ìdán bẹ́ẹ̀ ni Ànábì sọ bẹ́ẹ̀ àbísí ìyáwá ìyáwá Abu Salama ó ní tẹ́ bí ìjábù yí bá kalẹ̀ tán in tí ó sẹ́kù lẹ́lẹ́ Ànábì ní kó tó ìdán bádàbí sí júwe libáṣù wọn in tí ó kalẹ̀ kó tó gbọ́n ìyáwà ọmọ sálàmà radiyallahu ta'ala anha ó ní wà nẹ́bí yóò mọ́ akódọ̀ tí so wọ́n bèèrè pẹ́sọ́mà lọ jẹ́ náà yóò mọ́ akódọ̀ tí wọ́n bí ànẹ́bí bẹ́ẹ̀ náà ànẹ́bí ní kò sí kankan tọ́lá bá débi ìdọ̀tí ọgbọ́rọ̀ kábọ̀lẹ̀ sókè tọ́ bá débi ìdọ̀tí ọgbọ́rọ̀ ká ìjábù sókè ànẹ́bí lọ wíwẹ́ o ma ànẹ́bí ni ó tọ̀ torí ọlẹ́rọ́dù rẹ̀ ọlẹ́já padà pé ẹ̀gbọ́pọ̀ fún sọ̀rọ̀ ọ̀lẹ́ problem pé ẹgbọ́rọ̀ tí mọ́ fàtíwà sọ lé ní ọlẹ́rọ́bíṣẹ́ kálẹ̀ mú bá sọ but ọ̀rọ̀ annabi an tahbata a'malukum wa antum la tash'urun bẹ́yẹn bá rọ́bíṣ ọ̀rọ̀ annabi Muhammad gbogbo sẹ́tọ̀ ti láti jẹ́rì ìrújú ọ̀tọ̀ kí lọ́wọ́ yóò bàjẹ́ àṣìbàtọ̀ tí lónìí yóò bàjẹ́ gbogbo ìjọsọ̀ ti lágbàmì ìjọsọ̀ ti sínú ọmọ níjọ́nà yóò bàjẹ́ gbogbo ìjọsẹ̀ bàbátà ó bàjẹ́ rẹ̀ kí ló bà torípọ̀ ọ̀dọ̀ anábìnà so anábì ló sọ bẹ́ẹ̀ so sẹ̀mínà wà gbáàna ọgbà bẹ́ẹ̀ náà ni ẹ́ kó tó máa wọ́lẹ̀ kọ́dà tí ó kanlẹ̀ kó tó tó bẹ́ẹ̀ ni anábì ló sọ bẹ́ẹ̀ wọ́n ni tàbá débìdọ̀ tí kọ́ ẹ̀fì rẹ̀ bẹ́ẹ̀ níbi lọ sí ẹ̀fì rẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀gbin Ànábì ní ẹbá ti kó níbi ẹ̀gbin yìí tẹ bá ti rìn bómi tó lẹ ẹmọ́ rẹ̀ dàmọ́ ara yín má ó ti mọ́nà nìyẹn ẹ̀sìn ni ẹ̀sìn Ọlọ́run ni ó fi rán Ànábì bó bá ṣe wù ní ó ṣe sí ẹ̀sìn ẹ̀ kìí tó bá ti wù wá bó ṣe wù nù àbọ̀tẹ̀ nípa tásọ́kẹ́ o àlọ́sọ́ bá tún mìíràn ọgbẹ́sìn ìdí ànẹ́bì lọ́nà ọ̀bọ̀rọ̀ ká kí ló fà nítorí pé àti ẹ̀fẹ́ fún obìnrin kọkùnrin because ìwọ́n àwọn ọkùnrin lẹ̀wà lẹ́yìn rẹ̀ tó wá tó káwọn sókè láwọn tó ń wo ẹsẹ̀ wọn nìbójú tó rí ẹsẹ̀ yìí sí ìdáadáa ohun àṣíṣà yóò fàáyìn pẹ̀lú ẹsẹ̀ fún ìṣẹ̀lẹ̀ gan sọ́rọ̀ bá àwọn kan bú lébẹ̀ tó kàn rí ẹsẹ̀ lásán bó ṣe ra rí tán báyìí ẹni yìí yóò slim ó dẹ̀ máa fàáyìn pẹ̀lú ẹsẹ̀ fún orí ìkà rẹ̀ pé

èyí tẹ́ tí ṣe náà tẹ́ ẹrù pẹ́fẹ́ sí gbogbo lásán ilẹ́sàn rẹ̀ àwọn sọ́bá ní ẹ́ eré lágbàdí ẹ̀hùn anìbìnigini sí ọlọ́run sọ́rọ̀ ẹfẹ́ jù àwọn yẹ̀wúrí náà sọ́rọ̀ táwọn ní sẹ̀mìnà agbọ́ wà àṣọ́ ìnà àmọ́kòjá ọlọ́run ẹ̀yìn sọ pé sẹ̀mìnà wà àtọ́ àná ẹlẹ́gbọ́ ẹ̀fì sí náà rẹ̀ bí islamu sí nínú rẹ̀ abiola ọba abalẹ́kọ́lá mọ́sàkún alẹ́ àgbóyí islamu ọlọ́run وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم kí ọlọ́run orí àjẹjẹ fún ọlọ́run ọmọbá àlẹ́bà tí a lọ́wọ́ láti ni ìyàtọ̀ tí mùsùlùmí wọn bá tó ṣe fún mùsùlùmí láàrin àwọn tó kí sí mùsùlùmí ọlọ́run ọ̀fẹ́ ká jọ gẹ̀fẹ̀ níbi kàtà ọlọ́run bá rí kí àwọn ní máa ìgbàtà Nabi sallallahu alaihi wasallam torí àwọn Yẹ̀húdí tó ma ń gba àwẹ̀ ní ọjọ́ kẹwàá Muharram táwọn ní Ashura àwọn sọ́ọ̀rọ̀ padà pàkíyèsí ẹ̀sìnlẹ̀ àwọn Yẹ̀húdí ma ń gbà tọ́lúkà àwọn gbà àlẹ́bì ní bẹ̀rẹ̀ tó pé Islam ẹ̀sìn tó ní ìlànà ni ẹ̀ẹ́fà àwọn àpẹẹrẹ méjì ni mo mú àbápẹẹrẹ kan ni mo mú ìtọ́lá kọ́kọ́ àwọn nǹkan yìí kèé sí nǹkan tààtẹ̀ mọ́ fojú ẹ̀sìn wò lásán àwọn èyí fojú ẹ̀sìn wò tábí wá níbi ìbádà ibi nǹkan tó jẹ́ pé a ò kí ń fojú ẹ̀sìn wò nù o lọ́nà ti júwe pé bẹ́ẹ̀ ti gbọ́rọ̀ rí bẹ̀rẹ̀ wọ́n mùsùlùmí ọkùnrin dírẹ́sì rẹ̀ bó ti gbọ́rọ̀ ríre mùsùlùmí obìnrin dírẹ́sì rẹ̀ bó ti gbọ́rọ̀ ríre wọ́n wá sí bá ń lù ti wá tààrẹ ẹnu ọjíyà ẹ̀ torí ọlọ́wọ́ bá wò ní kẹ máa múra wọ́n sí mọ́ àwùjọ ni ẹwọ̀rọ̀ kó ma ẹwọ̀rọ̀ bá sí sí kó ma láwùjọ lónìí wàláhì kò tó tàlẹ́bí àwọn aláàfà wọ́n wá dí àwọn méjì ara nǹkan tó fà á tẹ́bìrì bí àwọn àfà wọ́n gbogbo ẹwà pé kí ló dé láwọn àfà yìí ti gbé ẹnìkan ti gbígbà rí ó ní kí ló fà á táwọn àfà ti máa ń pé ẹ̀yìn alùsùnà àwọn àfá kórìíra ẹgbẹ́ àwọn ìkórìíra àwọn àfá lórí alùsùnà ó jù tàwọn ìyẹ̀lú lọ wọ́n fẹ́ máa gbé sẹ́mì àwọn ìyẹ̀lú ẹ̀mọ́ tó fà sẹ́rí nígbà tí àwọn ìyẹ̀bá ti gbọ́ súnà yìí owó táwọn àfá ń rí ní délé weekly monthly quarterly yearly owó yẹn dínkù the more ẹbá sí understand súnà bẹ́ẹ̀ láwọn àfáà yóò lówó lọ́mọ́ fi gbógun ti súnà wọ́n dára rí tẹ́lù ń bá ní agbára àti kìyàmẹ́lẹ̀ olè àmọ́wọ̀n wọlé fún wọn sí torí pé sẹ́rí kò mọ̀ òní kankan nú tẹbá dóde lónìí àwọn àfọwà àwọn wà obì ló wà ń bẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì owó ló wà ń bẹ̀ ẹ̀fà àdìsí ló wà ẹ̀fà àdìsí wà wọ́n dá ìdòsí ń jẹ́rẹ̀ kò sí owó àlùbáríkà ọmọ owó kan máa gọ̀ ìbílẹ̀ máa ń sọ gbogbo ẹ̀yìn òbí tẹ́ san owó kan máa gọ̀ fáwọn àfà obìnrin tó wọ́n ọkùnrin kí lu yẹrí nìí ó ti gọ̀ ọmọ tó wọ́n ṣòkòtò tó wá ó ti wọ́n ṣòkòtò ó wá jọ ṣòkòtò yíwá yọ́lẹ̀ bára bí wá yọ́lẹ̀ báyìí pátá wá kẹtẹ́lẹ̀ báyìí ó ti gọ̀ so ẹ èkó mẹ́rin ṣòkòtò wọ́n fi ayẹ bẹ́ẹ̀kì sí onílọ bẹ́ẹ̀kì àbíkọ́ jẹ́ láìkọ́ tẹ́ yíwa àtúkẹtẹ́lẹ̀ báyìí ó gbọ́ lẹ́bí gbọ́gbọ́ lú sí ó kọ̀ ní gbogbo ọlúrún ó kọ̀ dírún àpá òṣìṣẹ́kọ́ máa bọ́ ọmọ ìdíbà àbọ́ ẹ̀kẹ́ ìgbóná àpá wọ́n láì ojú ọ̀dá ní tí ẹ máa lọ ní kó mẹ́rin ní àwọn akọ́dá ẹ̀ sọ́wọ́ àlùbáríkà ẹ̀ sàdọ́ àbúrákà fún ọmọ ìlú lóde kò tẹ́ tó sọ́wọ́ àlùbáríkà kalẹ̀ tí ó máa ta àkọ́kọ́ nù so níbi ọ̀rọ̀ kó mọ́ àṣekó mọ́ bí Islam ní a máa ṣe

ọ̀sẹ̀ ọmọdé ara rẹ̀ buhari ẹlò ní òṣèṣúná tó láti dàbàdé láwọn wá ní pé àwọn àfáà ní ọ̀sọ̀pẹ́jọ́ kẹta ní ẹgbọ́n náà bá wí o àfáà súnà kan lè sọ pé péjọ́ kẹta lánà parí ọ̀rọ̀ kò sí jẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin wọ́n bá wí hadith náà àdísù opó ni pé obìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ sí ṣe lẹ̀ torí pẹ́nìkan kú fún obì tó wá jẹ́ mùsùlùmí ìntàdìsì yẹn sọ́nù kò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ sí sẹ́ẹ̀lẹ̀ nítorí pé òyẹ kúkún kó ti tí pèsè lọ ọ̀ṣọ́ ah, wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ pé tó gbé ẹkú ni ó lè wọ́n wẹ̀ kò ní dáadáa anẹ́bí ni obìnrin ò gbọ́dọ̀ fi sí ṣe kalẹ̀ nítorí pé òkú tó ju three days lọ àyàfi tó bá jẹ́ pé ọkọ rẹ̀ ló kú coordination ni o òun ni yóò fi ọ̀sán sí sẹ́ẹ̀lẹ̀ fún oṣù mẹ́rin àtọjọ́ mélòó àtọjọ́ mẹ́wàá lẹ́yìn wá sọ dídọ́ kẹta wọ́n yẹ́ ìpadà eléyìn náà àjò síláwọn mẹ́ ẹwà mà abúrú náà mẹ́bẹ̀lẹ́lẹ́ ìjọmá torí àwọn àfáà yíwà láìláàrí àwọn àfẹ́ ń wọ́n kọba yí láyé wọ́n sì kọba yí wọ sàárè wọ́n tún kọba yí wọ́n kọba yí wọ́n lè kẹ́ ọ̀bá yí pé ah, àtàkọ́ wọ́n kọba yí wọlé báyìí ni wà láàrin láti bẹ̀rẹ̀ ayé iná ti bẹ̀rẹ̀ fún kọba yí níbi kọmọ náà kọba yí ìṣẹ̀mí ayé iná tó kọmọ ẹtù kú náà ẹ̀yìn ọmọ tó jókòó tí ẹmọ ń jókòó lẹ́yìn bà tó kú fún ibá gbogbo jòkótó ẹbílẹ̀ jòkótó ẹ̀ẹ́sọ́njẹ́ ni ẹgbẹ́ ìgbẹ̀ẹ́sàdúrà ni lẹ́yìn òkú wọ́n mọ̀ fi àjí òkú yẹnu sàárẹ̀ ẹwọ ìmọ̀kánfà èmi èmi àwọn fẹ́sẹ̀ ìdáhù kí ní yẹ́ ìdáhù nẹ́sì ẹlọ́nú ẹlọ́nú Al-Qur'an Karim a ní ìjọsìdánpẹ̀ ní as-salat bẹ́bá wọnú hadith a ní ìjọsìdánpẹ̀ ní a ní ìjọsìn tó pè ní asọ́ọ̀mù ẹ̀rìnù kwárẹ̀rìn hadith a ní ìjọsìn tó pè ní annita ẹ̀rìnù kwárẹ̀rìn hadith a ní ìjọsìn tó pè ní alhaddu ẹ̀rìnù kuhan ẹ̀rìnù hadith a ní ìjọsìn tó pè ní azaka ẹ̀rìnù kwárẹ̀ kò sí ìjọsìn tó pè ní bidawu kò sí ìjọsìn kan tó pè ní bidawu bidawu òkú mo fi ọlọ́run búra kò sínú tíra kankan bidawu kò sí tí náà fi kù kan tẹ́wàá rí tọ́pìkì báyìí gẹ́bà sí rí tọ́pìkì asọ́láàtì tàrí tọ́pìkì asọ́m tàrí tọ́pìkì azakat tàrí tọ́pìkì alhajj tàrí tọ́pìkì alakíkọ̀ tàrí tọ́pìkì alnikah tàrí tọ́pìkì al'umrah tàrí tọ́pìkì aljum'ah tàrí tọ́pìkì táyé láyé láyé láyé adẹ́nà ẹ̀kọ́ nísìn ẹ̀rẹ́ ìtàkùn kò sí ìdáhù wà lára rẹ̀ kò sí ìdáhù agbọ́dọ̀ jọslam táyàtọ̀ sáà káàkiri níbi ká sèkó ma a sí ìyàwó a sòkú náà bókù bá kú a ti lílànà wa Islam jẹ́ dínan kàmìlà wà nìzọ́mọ́ sàmìlà bókù bá kú ẹwẹ́ bẹ́ti wẹ́rẹ̀ bókù bá kú ẹkírùn sí lá bẹ́ti kíre bókù bá kú ẹbá kírùn tá ẹlọ sí bẹ́ẹ̀ bá sí tán ẹsàdúwà fún níbi kẹtì sí náà tẹ pẹ́mẹ̀ dáadáa ó ti tán yẹ ló fa ó wà ní hassan ìkan àwọn sọ́ọ́bà ó lágbọ́yé táwọn gbọ́yé lọ́nà Muhammad ẹ̀kọ́ tó fáwọn pé torí bí àgbọ́yé wa pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà ó gbọ́rọ̀ lọ́gbà ní o kunna na'uda al-istima'a ila hal al-mayyit àkùkàwá ẹsà kójọpọ̀ ìkójọpọ̀ lẹ́yìn òkú wọ̀sánà àti tọ́hán kíyà máa sí oúnjẹ lẹ́gbà tó kú bá kú tán mínà níyàhà lára níyàhà ni wọ́n níyàhà ìṣẹ́sí kan ni tọ́lọ kíyà bá fi lè ṣe ọlọ́run bí àjẹ́ òkú torí ẹ̀ Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀lá wà lára ní wọ́n tó ń tẹ́yàn tí wọ́n ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀yìn sì nírọ́ ẹgbòkúlẹ̀ ni ọlọ́ ní pa wọ́n ní abẹ́ni anẹ́bì ni ọmọ tán fi rán ní abẹ́yìn lẹ́màá sùkájínlẹ̀ sílọ àwọn ṣe sí báyìí ó wá pọ̀ lọ gbàbúrátá gbogbo ṣe sí níbi ọ̀rọ̀ sísọ níbi àbáyàn lò sọ́wọ́ mùsùlùmí a ní ìlànà tàà máa ń lò ẹwùn kan nísìn bí ọ̀rọ̀ mẹ́ta ń rárí sọ nísìn tákàn múra lásán àti kó ma àtòkú sábátún àkẹrìyàwó ànídákẹ́rẹ́ hmm, ṣùgbọ́n tàà máa ń ṣe gbogbo ṣe ní ayé pátápátá tọ́mìyàn máa Islam ó ti sàlàyé bẹ́ẹ̀ sí gbọmọ́ sí fún yóò ẹ̀tẹ̀ ìjẹ́ mùsùlùmí ah, ìlú kan lájọ́ bẹ́ẹ̀ àwọn kan bẹ ọmọ náà ni wọ́n wọ́n sì wù ọmọ náà láyé àwọn kan bẹ ọmọ àdìjẹ́nà láwọn àwọn owó ọmọ àdìjẹ́nà láyé so a lè fi wọ́n wúra wọn o abiola ọba ọba lẹ́fẹ́ ọlá mọ́sà fún alágbóyẹsìn ọlọ́run قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صور قلوبنا إلى طاعتك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته